ògo ni fún kristi lókè ọ̀run mú kí wàá kú kalẹ̀ gbogbo olólùfẹ́ ìkànnì oníjìsọ́s tv ní àgbàlá gabriel lẹ́yìn sìn àwọn ènìyàn jẹun inú wọn sì dùn ìyá àgbàlá fúnra wọn gan ni ó ń fáwọn ènìyàn lóúnjẹ tí wọ́n ń tẹ́wọ́ gbà lọ́wọ́ ìyá àgbàlá ìyá àgbàlá ló mójútó ló mójútó ó sì gbàdúrà fún gbogbo àwọn supporters àgbàlá gabriel bákan náà ló gbàdúrà fún gbogbo àwọn ìjọ lápapọ̀ ẹnì kọ̀ọ̀kan wa lórúkọ jésù a ò ní tọrọ jẹ ebi ò ní pa wá àtijẹ àti mu lórúkọ jésù kò ní nira fún wa ẹ wò láì gbà wá ní àkókò ẹ jẹ́ ká lọ ká wo bí ohun gbogbo ti lọ bí àwọn ènìyàn ti ń gba oúnjẹ tí náà àwọn ènìyàn sì ń dùn lọ́sìn fi tìdùnú tìdùnú tayọ̀tayọ̀ tí wọ́n fi ń jóúnjẹ náà tó sì ń súre fún àgbàlá Gabriel àti gbogbo àwọn tí ó ràn wọ́n lọ́wọ́ ẹ jẹ́ ká lọ ó yá.

ohun tá a ní níyì ọ̀tún ẹ̀kọ́ ní ẹ̀bàdàn ewédú ọlọ́run mú kó mú kó wáyé nípasẹ̀ àwọn mọ́nìyàn kan ìgbà ọkọ àtìyàwó ní àtìdáàdì àti mọ́nìyàn tó wà tó rí ẹ̀ lẹ́yìn àwọn àwọn tí àwọn fẹ́ ìdílé mi àwọn tí àwọn arúgbó tí àwọn fẹ́ ti ń jẹ sí.

tó jésù wọn jésù wọn jésù Já não pode ser ní kó dùn lára wọn wọn ní jẹun tán kí inú máa rún wọn wọn ní jẹun tán láì Aleluia! Aleluia! Aleluia! ìdílé àwọn bọ́ọ̀kì àti dáàdì ìlú ló fún wa lẹ́yìn wọn ní ẹgbẹ́ ìjẹ́ ìwáyé ó wà ìlú ọ̀rọ̀ wọ́n tẹ̀ ṣe àtẹ̀yìn ọjọ́ ìdílé ọwọ́ àtìyàwó ẹni wọn ló ṣe ayẹyẹ ọjọ́ ìdílé ó bá máa ṣe ni wípé a máa gbàdúrà fún wọn níbi ìṣẹ́jú méjì sí mẹ́ta bí ó ṣe jẹ́ pé tá a bá jẹ oúnjẹ yẹn báyìí ó ṣe tù wá tí ọkàn wọn balẹ̀ bẹ́ẹ̀ náà ni ká fi àṣẹ yẹn ká fi sọ̀rọ̀ sínú ayé wọn àwa arúgbó náà ẹja fi sọ̀rọ̀ sínú ayé wọn pé wọ́n ṣe fọdún yìí kí wọ́n tún ṣe àmọ́dún bí wọ́n ṣe wá jẹ́ ọkọ àtìyàwó tí wọ́n dẹmíkírẹ́tì ayẹyẹ ọjọ́ ìbí wípé sàtáàmì ló kò ní tó ní wá àdéjọ́ obìnrin kò ní tó ní wá àdéjọ́ obìnrin kò ní tó wá ikú òjijì kò ní pa wá báwo á kéde lórí ẹsẹ̀ wa á fi ìtara ó fi ṣàtúrà yẹn ó yà àdúrà. àdúrà orúkọ tí wọ́n súre fún yín dádì àti mọ́mì lórúkọ jésù ẹ ó dàgbà ẹ ó dàgbà ní wọ́n ti fi ewu orí súre fún yín arúgbó ní súre káṣẹ mọ́tàlẹ́ májẹ̀mú àṣẹ tó sọ ẹnu wọn tó sọ di tuntun májẹ̀mú àṣẹ yẹn á fi sọ̀rọ̀ fún ọjọ́ ìlú wípé lórúkọ jésù ẹ ó ṣe ọ̀pọ̀lọpọ̀ Jésù àìsàn kò ní gbé yín fún ọba tẹ wà yẹn lórúkọ Jésù àwọn ò ní gbé ikú yín tí wọ́n jẹ́ afúnni ohun tí wọ́n wọnú ayé yẹn wọ́n mọ̀ dá gbèsè tàbí àgbàna sínú ayé yẹn lórúkọ Jésù kò ní wọnú ayé yẹn kò ní di afúnni lórúkọ Jésù ẹ ó ṣe ọ̀pọ̀ àlàyé are wishing you happy birthday, many, many, many happy returns, Not blood and prosperity. You will continue to be prosperous. You will not fail in Jesus. As you are supporting this ministry, God will continue to support you in Jesus. Thank you so much. Our supporters all over the world, thank you. We say thank you. We can't thank you enough. Ẹ ṣe you. I appreciate you. who support me, lórúkọ Jésù Ọlọ́run ti gbọ́ màtí. Àwọn ọmọ ọlọ́run ló sọ nípa àdé ọmọ ológo wa ayé òní. pé yẹ kí màmá ti kú lórúkọ jésù tó fún àwa arúgbó táwa tẹ ò ní rárá lórúkọ jésù ò ní rárá ọjà ẹ̀mí jésù orí ìyẹn lórúkọ jésù àtìlẹyìn lórúkọ jésù ò ní rárá àmì jésù ló àmì jésù àwa tí àwọn sọ náà fún wá sí i àmì jésù àtìlẹyìn ò ní rárá àmì jésù ọlọ́run yóò wá àmì jésù olúwa wa àmì ká àjẹgbàdúrà ah, fún dádì wa tí ọlọ́run lò náà lórúkọ jésù wọn ó gbà àmì jésù àmì jésù àmì jésù yóò fún ma fọ àmì jésù ọgbọ́n ti fọ orí ara rẹ̀ jésù olúwa wa àmì àmì àmì jọ jésù èèyàn ẹgbẹ́ ìgbà tó ń bá bàbá àbúrò àjọpọ̀ náà.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

wọ́n náà sọ. Thank you. 在后面。

Agua de Venga.

Thank you. Gracias. ẹ